báwo ló ṣe fẹ́ lọ gbé ta gbà tí èsì kó lè níwọ jájájájá nílé ọlé wà onílé ògbélé lé ọ lọ́wọ́ ike kọ́ ọ bọ̀ ń ta ìwọ kọ́ ló sì nílé àbúrò wa gbé kọ̀sẹ́ẹ̀lì lélẹ́ ọlé bẹ́ẹ̀ ni ìgbà tó jókòó sídìí rẹ̀ ìwọ kọ́ ló ní wọn ò sì fún ọ ní yọ̀ǹda pípa ọmọ báwọn ta kí lọ́ọ́ fẹ́ máa ta ọjà ọlọ́jà sí gbogbo ìgbà tá a bá fẹ́ ta láyé yìí ọwọ́rọ̀ jẹ́ pé ẹni tó fẹ́ ta lónìí àbí kọjá ike ẹni tó ní lọ́yọ̀ǹda fún ọ lákòókò yun wípé kọ́ ọ bò ń tà ọ̀yọ̀ǹda fún ọ wípé kọ́ ọ bò ń tà ìwọ́kọ́ ló sì ní àbùrọ̀ máa gbéra ẹni lọ sí nǹkan tí ọ̀tọ́ sí ni nídìí ẹrù ẹlẹ́rù. Rúbà nàbà Mùhàmmad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sọ fún Hakim ibn Hizam radiyallahu anhu wọ́n ní la tabi' ma laysa 'indak nǹkan tí ìbá ti ṣe pé wọ́n lò ní ọ̀gbọ́dọ̀ tá wọ́n kọ́ lò ní ọ gbọ́dọ̀ ta torí ẹ kọtọ kọ ta nǹkan tí wọn ọbẹ ọpẹ kọ bá wọn ta kódà kó ṣe é gbé lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn tó ti tà tán ẹni tó ní ọ̀padà gbà sígbé bó ti ṣe tán náà òun ò bínú sí lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ nítorí pé wọ́n kọ́ ló ní àsìkò tó ń ṣe ń ta òun wọn ò yọ̀ǹda fún wọn pé kọ́ bá wọn tà á nígbà tí àwọn míì gẹ́gẹ́ bíi imaamu Malik àti Abu Hanifa àti imaamu Ahmed nínú ẹgbà wa kan wọ́n ní tí wọ́n bá padà yọ̀ǹda fún ọ wípé bó ti ṣe dáhùn àwọn òbínú sí i.

ọtọ́ sí ọ pé ọmọ àtà nígbà náà àmọ́ nǹkan tá ní òfin ọ̀wọ́ ọlọ àgbọ̀dọ̀ ta àgbàtà bá gba ọjà lọdọ ẹnìkan kábà ta ṣùgbọ́n ká ti síwájú wípé ṣe lágbà àgbàtà ẹni tó ní ọjà ló lówó èyí tó tá a bá tà á ẹni tó ní ọjà tá a gbà tán lónìí tó bá wà wù láti yọ nǹkan kan fún wa nínú iye táwa gbà tán kò sí ní tó wọ́n tó bá wù pé gbogbo owó rẹ̀ ló ń fẹ́ gbà náà kò tún sí ní tó burú ń bẹ̀. ètò túmọ̀ sí ọjà táàrí pọ́ńtà yọ ọjà sí wípé ìwọ gangan ló kìí ṣe nǹkan tó jẹ́ pé jíjí jí kìí sì ṣe ń tó ṣe pé bọ́fẹ́ kó ṣe pọ́dọ̀ rẹ lọ́wọ́ ẹni tó ní ló kó sí ọlọ́dọ̀ ṣùgbọ́n ẹni tó kó sí ọlọ́dọ̀ kò fìgbà kan yọ̀ǹda fún ọ pé kó ń darí. wọ́n máa yá nǹkan èèyàn sọ́kè kàkà ká dá ọjà padà fún ọlọ́jà ká dá ẹrù padà fẹ́lẹ́rù ẹni a yá níṣẹ́ lẹ́kọ̀ọ́ pé ẹni tó yá nǹkan lọ́dọ̀ yín ti gbé ta olè ni wọ́n ń pè lẹ́yìn o ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tí wọ́n bá wá ta ọjà ọlọ́jà èèyàn ta nǹkan oníǹkan lásìkò tó ṣe é pé ẹni tó ní kò sáláì rí pé à ń tà á kò sáláì rí pé gbélé lórí pé a fẹ́ tà á ó sì dákẹ́ kò sọ̀rọ̀ ike ta àbí má ta àbí ta ń bẹ̀ ọ́ ọ̀tọ̀ kankan. náà ní ẹni tó ta nǹkan ní nǹkan láì gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó ní dídákẹ́tọ́ dákẹ́ ò túmọ̀ sí kó ti fara mọ́ dídákẹ́tọ́ dákẹ́ tí ò ti káì tí ò ti sọ kárì ò túmọ̀ torí pé ntọ́jú òfin ni pé ẹrù ẹlòmíì yọ sẹ́kù lẹ́rù rẹ̀ lópin ìgbà tí ọba ti tà á kákìí sára ọ̀pọ̀ nínú àwọn èèyàn ló jẹ́ pé wọ́n ń lọ ọjà lójoojúmọ́ wọ́n máa fi àfẹ́ mẹ́tímẹ́tí lọ́jà wọn ò sì ní padà dé àfin ní ìgbà tí gbogbo ọjà bá túká ṣùgbọ́n bá dé ọjà wọn ẹ̀rí pé wọn ò ní ọjà kan tó ṣe pé wọ́n ń tà wọn ò lẹ́rù kan ètò ṣe pé wọ́n pàṣẹ rẹ̀ bàràǹdà lásán ni wọ́n ń ṣe. bàràǹdà pé lẹ́yìn bá ti fẹ́ wọjà wọ́n wá bá yín máa béèrè lọ́dọ̀ yín wípé kí ni tẹ́ fẹ́ kí ni tẹ́ fẹ́ rà gbogbo ń wù kẹ́ ẹ ti wájà yìí ìfẹ́ fẹ́ rà àwọn ń tà wọn a máa ta ẹni tí wọn ò ní fún yín wọn ní ká jókòó ẹ̀dá àwọn lọ tètè bá yín mú wa ẹ̀dá àwọn tètè lọ bá yín kó wa ẹ̀dá àwọn yára lọ bá yín gbé wa nígbà tó sì jẹ́ ike wọn ò ní nǹkan kan eléyìí tó ṣe pé dèrò wọn ń tà ṣùgbọ́n ìṣètí wọ́n sọ pé ọ̀fẹ́ ra nǹkan o ni ló fún wọn láǹfààní láti gbéra pa ipá wọn lọ ra ru ọjà yín àbáwọn lọ gbà á táwọn bá wá gbà á àwọn béèrè iye tán bá ń tà á àwọn wà á fowó kún àwọn béèrè iye tán bá àwọn wà á owó táwọn bá fi kún iná máa jẹ́ tàwọn ní táwọn ń jẹ lọ́jà kò jù lọ ìsìláàmù kò farama kò burú kọjá ìpè ìwọ náà ọlọgbà àbọ̀ gba ṣọ́ọ̀pù ọwọ́ arajà sórí káńtà àbọ̀ arajà sí ṣọ́ọ̀pù yín bẹ́ẹ̀nìkan bá ti wá wá tó lóun fẹ́ rajà tọ́jọ́ kan nínú ètò ti rà kọ́ máa ta fún eléyìí ò léwọ̀ àmọ́ pé ọjà tó ní iná lọ́ọ́ máa ta ẹ̀ṣẹ̀rí yá kọ́ fara ma ọjà tó ní kápẹ́ ńlọ́ọ́ ta. àṣẹríà kọfarama nítorí di eléyìí ó lè jẹ́ pé ọjà tó wà nígbà rẹ̀ yun ọjà yun rírà lọ rà á pẹ̀lú owó rẹ̀ àbótí ẹ̀rá láwìn ọjà tó rà pẹ̀lú owó rẹ̀ àbẹ́yìí tó rà láwìn kò sí nǹkan tó burú kọjá pé ìwọ náà ń tà ṣùgbọ́n ọjà ò ní ní rírà. ọkàn ní nílò gbàtà ọwọ́ ló ti mọ̀ ike ẹgbẹ̀rún márùn-ún ni wọ́n ń tà wọ́n wá lẹ́gbẹ̀rún méje ọwọ́ ẹgbẹ̀rún méjì sáfò lórúkọ pé kí ni náà bá máa tó ọba gbọ́nrú ọgbà yìí haram lọ ń jẹun lábẹ́ òfin ó lè gba kẹ́ni tó lọ́jọ́ ọ pé tọba rí tàbí bẹ́ẹ̀ lọ mí ń bínú sí i mú èlé orí orí rẹ̀ ẹgbẹ̀rún márùn péré ni ó mú wá fún mi kò sí ní tó burú mbẹ. ṣùgbọ́n kọ̀ọ̀kan báwọn iyekíye tó ọba dà ẹni tó lẹ́rù ló lówó torí pé wọ́n ọ̀tá kankan bí ìbá sẹ̀rù ẹ lẹ́rù. májèmọ́ ẹlẹ́karùn-ún òun náà ní pé ọjà tá a rà tá a tà tá a sọ pa ríra rí tà ọgbọ́dọ̀ jẹ ọjà tá a lágbára láti lè fún ẹni tó ń rà á láti lè gbà á lọ́dọ̀ ẹni tó tà fún wa. ọ̀gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ nǹkan tọ́ba kan ẹ bá ń gbé ntí mọ́ rà ẹ bá ń mú ntí mọ́ rà yóò di gbé tóbi mo ti sọ fún ọ tẹ́lẹ̀ náà àbí kí ni ìbéèrè kí béèrè tó ń bi mí báyìí rárá o bí kọ́lé pé yẹn lẹ́rú ẹrú yẹn ti wá sá polówó rẹ̀. àti ń wá ó ti tó mẹ́ta a sì fìfì kan gbúrò rẹ̀ àwọn àjà ẹrú tó ti sáwọ́ sẹ́nìkan tó fẹ́ rẹ̀ rú ló kọ́ pé kọ́ máa wá ká ṣẹ̀rí ọ̀farama nítorí pé a kì í ta òfurufú fún èèyàn káwa wa gbowó káwa pa arówó pa owó lọ pa abọ́jáì. a ní ràkúnmí tó ti sálé màálù tó ti sá ewúrẹ́ àbábùtà dáhùn wá dáàrí látọjọ́ tó pẹ́ àwọn àtàkùnyà á tẹ̀lé ọ̀farama gbogbo ń taba tà tó ti pé kọ̀ sọ́nà fún yàn láti fún ẹni tọ́ra lọ́jọ́ èèyàn tẹ̀lé ọ̀farama kíkọ́jẹ́ pẹ̀lú rẹ̀ lẹ́tà. wọ́n ti àkóso ike ẹni tó ra ọ ọmọ bó ń ṣe lè rí ṣẹ̀rí ọ̀farama torásìkò tó ń ta pàtó kò sí nǹkan kan pàtó tó lè tọ́ka sí kọ́ ọ̀tà tó torí rẹ̀ gbowó. agbọ́dọ̀ jẹ́ pé ọwọ́ àníkàpá rẹ̀ ó sì fi lé ẹni tó rà lọ́wọ́. kọta fún wa wá ní tí wọn náà bá fẹ́ sáré rẹ̀ wọ́n lè ta fún ọ lójú páálí dọ́sìn dọ́sìn ọba ka méjìlá iye rẹ̀ ni ọ̀wá fi lé mi lọ́wọ́ nígbà tó ọba tó mú tó wà lọ́nà tó fi lè lé ẹni tó rà lọ́wọ́ ìgbà náà ló tó tọkọ̀ tà á ẹnìkan kò gbọ́dọ̀ dá ẹyẹ tí ń bẹ nínú abẹ́jà tí ń bẹ nínú omi ọ̀gbọ́dọ̀ sá fún yàn kìí ṣe omi àtọwọ́dá àbódò àtọwọ́dá tó ti pé àwọn náà láti kára wa láti dá odò yún táwọn ń sin ẹja nínú rẹ̀ tó ti pé gbogbo ẹja tá a bá fẹ́ mú nínú rẹ̀ ìrọ̀rùn láàmú kìí ṣe lẹ́yìn odò tó lù wá dá kalẹ̀ tó ti pé ẹja nù rẹ̀ yóò máa lọ yóò máa bọ̀ ó lè tìlú kan bọ́ lu mi ó lè torílẹ̀-èdè kan bọ́ sórílẹ̀-èdè míì. ọ̀hán lọ ta ẹjẹ ẹgbẹ̀rún fún mi níye báyìí èmi náà ni mo rẹ̀ ẹja rà ẹja àti wọn gbowó lọwọ rẹ torí kò dìde rìn. wọ́n mú gbàtọ̀ bá mu tọ́wà lọ́wọ́ rẹ̀ wàá ta fún mi kọ́ gbowó. bákan náà wọ́n lọ kọjá wa ọjà tó wá kó wáyìn ibi tẹ̀ ń ti kó bọ̀ lọ́ba kó sọ́wọ́ kọ́sítọ̀m àwọn kọ́sítọ̀m wọ́n ti dáwọ́ ti ọjà wọn. wọ́n ti wà lọ sí àbọ̀ wọn èmi wá ta ọjà yín fún ọ tó kọ pé mo ti ta fún ọ bọ́ba máa bó ṣe lérí gbà pọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà gbogbo ọjà tá a ta fún yàn tí ọ̀rọ̀ wa lọ́rùn láti fi fún ẹni tọ́ra lọ́dọ̀ wa pọ̀tọ́ kàtàrú rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà wọn nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu أن النبي صلى الله عليه وآله وسلم نهى عن بيع عن شراء العبد وهو آبق قال النبي صلى الله عليه وسلم وقفوا على ترائره nígbà tí ẹrú jẹ́ni tó ti sá lọ́dọ̀ olówó rẹ̀ àsìkò tó ti sá mọ́lówó rẹ̀ lọ́wọ́ yìí anabi sallallahu alaihi wasallam lẹ́gbọ́dọ̀ rà o alimami ahmed ló gbé jáde torí pé ń bọ̀ lọ́ọ́ mà olówó rẹ̀ ọmọ ibi tó wà ọmọ ibi tọ́ka bọ̀ sí kọ́lá kó ṣe kí ìwà ọmọ bó ṣe lè rí islam ọgbà ọwọ́ lọ́dọ̀ alimami muslim ní tiwọn látọ̀dọ̀ abu hurayra radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam naha an bay'il gharar wala nabi sallallahu alayhi wa sallam wọ́kọ̀ fún wa láti máa ra àbí ta gbogbo nǹkan tó ṣe pé ó ní ìtújú nínú ó ṣeé ṣe kọ́kọ́ sí i ó ṣe é ṣe kọ́ má bọ̀ sí anabi sallallahu alaihi wasallam ń pọ̀ fún wa láti jẹ́ ọjọ́ pẹ̀lú rẹ̀ láàmàtà ó ṣe é ṣe ká rí ẹrú tọ́sàn ó sì ṣe é ṣe ká má rí ó ṣe é ṣe ká rí ẹranko eléyìí tó ti sámúlò rẹ̀ lọ́wọ́ ó sì ṣe é ṣe ká má rí lábẹ́ òfin ṣẹ̀ríya kọ̀tọ́ kọjá pẹ̀lú rẹ̀ látà kò sì tọ́ kọjá pẹ̀lú rẹ̀ láàmàrà òfin ṣẹ̀ríya ṣe léèwọ̀ fún wa ká kíyèsí gbogbo nǹkan tó ṣe pé kò sí lọ́wọ́ rẹ kò sí lọ́wọ́ rẹ láti fi fún ẹni tó rà lọ́wọ́ rẹ ọ̀gbọ́dọ̀ ta ọ̀dájú wípé ẹyẹ yín ìwọ náà ló ní tó bá fò lọ a máa fò bọ̀ kí máa fò padà sí ilé nígbà tó bá di alẹ yóò di ní alẹ́ hàn nígbà tó bá fò padà kó o mú kó fi síbì kan nígbà tó bá di pé lẹ́ẹ̀ má ẹni tó fẹ́ ra mú ẹyẹ ń jáde. kọ́ wá tà fún kọ́ gbowó kọjá pẹ̀lú májẹ̀mú ẹ̀yẹ tí ṣẹ̀ríà tọ́gbà pa lè tarú ẹ̀ yé ṣe bí kọfẹ́ da ẹyẹ òwìwí ẹyẹ àwòdì ẹyẹ gúnugún kọjá pé náà lọ fẹ́ tà fún yàn òwìwí àwòdì tàbí gúnugún àbí àṣà tọ́ba tà kí ni kí wọ́n fi ṣe gánà rí nítorí pé àwọn ẹyẹ yun wọ́n ti wọ abẹ́ àwọn ẹyẹ tánàbì sallallahu alaihi wasallam tó pé jíjẹ rẹ̀ fún wa léèwọ̀ ànábì sallallahu alaihi wasallam naha an kulli dhi nabin min as-sibaa wa an kulli dhi makhlabin min at-tayr ànábì sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ẹranko eléyìí tó bá jẹ́ abẹ́yẹn ọ̀gán ni ká jẹ bẹ́ẹ̀ ni gbogbo ètò bá lé kíkaná nínú àwọn ẹyẹ tí máa fi ṣọdẹ ìwọ ní kájí ọ̀nà àdìsá nàbì sallallahu alaihi wasallam náà ló tó fi hàn wá pé inna Allaha idha harrama shay'an harrama thamana tó lọ́wọ́ bá ṣe nǹkan kan léèwọ̀ kí máa sọ owó rẹ̀ náà léèwọ̀ ọ̀wá lọ fẹ́ rò wìwì kí lọ́ọ́ bá fi ṣe ọ̀fẹ́ rẹ̀ yẹ fúnnukún kí lọ́ọ́ fẹ́ fi ṣe ọ̀fẹ́ rẹ̀ yẹ àwòdì kí lọ́ọ́ fẹ́ fi ṣe àṣà ọ̀fẹ́ rà kí lọ́ọ́ fẹ́ fi ṣe nǹkan tí ọba ti tọ́ ní jíjẹ tí wọ́n ṣe léèwọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà owó tá a bá pa lórí títà rẹ̀ ńkọ́ èèwọ̀ ni wọ́n máa jẹ́. tọ́ ó ṣeé ṣe ó jẹ́ pé nǹkan tó fẹ́ dà ní wọ́n ti dá ọ̀tún la fún ọ lọ́dọ̀ àwọn custom pípẹ́ lẹ́rìí ọjà ń gbà àwọn ọ̀dà padà fún yín lọ́tún la ọ̀ gbọ́dọ̀ tà sí òní kọ́ ọ̀tajà tí wọ́n lórí gbà lọ́túnla nítorí pé kò sí ní kápá rẹ lónìí nígbà tó bá tó ti ọ lọ́wọ́ lọ́túnla tó ti wà lọ́wọ́ rẹ ìgbà náà ló tó lè tà kò tún wà lọ́wọ́ rẹ lásán ó tún ti gbé kúrò láyé rẹ tó wà lọ́dọ̀ tiwọn ó ti gbé wá sáyé tiẹ̀ ìgbà náà ló tó lè tà nítorí tó o bá ti gbé kúrò láyé wọn àwọn kan ti fún àwọn ìpè ẹ máa gbé lọ wọ́n wá tà fún yàn. ó ti ti kọ́yẹ pé lójú ọ̀nà kó afẹ́gbé jáde lójú gbàgede wa iná lọ́ba kan tuntun ni táwọn ní kó kọjá jáde wọ́n ní àwọn ti ṣèwé kó gbé jáde ni ó gbé kiri jáde níta ti gbẹ́tẹ̀lé lọ́ba tó di pé ọ̀tàrọ̀ torí yóò kú lọ́dọ̀ wọn pátápátá yọ wà sọ́dọ̀ ìgbà náà ló tó torí pé sẹ̀ríà yìí àtọ̀dọ̀ olúwa wa ló ti wá kọfà yèèyàn jẹ́ sílẹ̀ kọfà yèèyàn sílẹ̀ torí agbọ́dọ̀ rí ta fún yàn ọ wà ní kápá wa pé ká fi lè lọ́wọ́ òun náà ní gbogbo tá a bá fẹ́ tà agbọ́dọ̀ àwọn náà má dáadáa ìwọ náà owó tó gbà lórí nǹkan ọbẹ̀ ta ọ ọgbọ́n náà má dáadáa torí ẹ̀ táàbà ti má nǹkan abẹ́ rà láti má owó tó abẹ́ fi ta pọ̀tọ́ kí káràkátà ń kọ́ wáyé nítorí pé ó ti di káràkátà eléyìí tó ní ìsojú nínú ọjọ́ òkùnkùn nù ṣẹ̀ríyà kò sì fara márùn rẹ̀ torí ẹ anabi sallallahu alaihi wasallam náà an bay'il gharar gbogbo kárakáta eléyìí tó dé tó ní ìṣojú nínú ṣẹríya ó lè wà ní ẹ gbọ́dọ̀ sí ẹ gbọ́dọ̀ sí. tọ́ nǹkan tí mo fẹ́ ra bóòlù ní tiwa mọ̀ wọ́n ní ó tẹ́tẹ́ kí n má pẹ̀lú igbe wọ́n ròyìn rẹ̀ fún mi wọ́n ròyìn fún mi pé báyìí báyìí báyìí lórí gẹ́gẹ́ bí àwọn òṣòwò tó wà lórílẹ̀‐èdè kan wọ́n ti ṣe máa rajà láti orílẹ̀‐èdè bòmíì láì jẹ́ pé wọ́n fi orílẹ̀‐èdè wọn sílẹ̀ ní nàìjíríà tiwa yìí àwọn èèyàn wà tó jẹ́ àwọn òṣòwò ńláńlá àtàwọn alábọ́dé tẹ́gbọ́n máa ń rajà ránṣẹ́ láti China láti Europe láti America láti Japan láì jẹ́ kí wọ́n kúrò ní nàìjíríà. kọ́dà kò ní lọ sí airport ṣọ́ọ̀pù rẹ̀ náà ni ọ wà ibẹ̀ náà ni wọ́n ti máa bẹ ọjà yín wípé kí wọ́n bá wọn fi ránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹni tó fẹ́ rajà lọ́dọ̀ wọn àwọn yà àwòrán ọjà tó fẹ́ ra wọn yà ránṣẹ́ sí wọn wọ́n sì tún ròyìn rẹ̀ fún wọn báwo ló ti fẹ́ rí ibi tá a rí tó rí báyìí lára àwòrán tá a yà eléyìí tá a kọ́ tá a kọ nọ́mbà alákọ̀ọ́kọ́ sí òun àlàyé tiẹ̀ bó ṣe rí bó ṣe rí nì ibi tá a kọ nọ́mbà ẹlẹ́kejì sí òun àlàyé tẹ̀ tiẹ̀ bó ṣe rí bó ṣe rí nì bílù rẹ̀ tó ṣe rí nì ibi tá a kọ nọ́mbà ẹlẹ́kẹta sí òun bó ṣe rí bó ṣe rí bó ṣe rí nì lẹ́yìn gbogbo àlàyé òun tí wọ́n ti fi hàn wọ́n báwo ni jẹ́ fẹ́ rà ti ṣe rí bọ́bá tẹ̀yìn lọ́rùn lẹ́yìn ọ̀wá sọ ipe kí wọ́n kó ránṣẹ́ iye mélòó ni kí wọ́n kó ránṣẹ́ iye tó wo wọn tí wọ́n sì pa àwọn ń tàtọ́ jẹ́ ẹ̀yìn ọ̀lọ́ ṣe bankrupt ẹ fi ránṣẹ́ sí wọn pé ẹ ti fowó wọn ránṣẹ́ táwọn bá ti rí ó kó ọjà ránṣẹ́ sí ẹ ti rà á àwọn náà ti fún ti tà á lópin ìgbà tó bá ṣe wípé ìgbà tọ́jà yẹn dé sọ́dọ̀ yín ọjà tó sí bí wọ́n ti ṣe ròyìn rẹ̀ fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ ti ṣe ròyìn rẹ̀ náà lẹ́bàá wọ́n ti tà á ẹ̀yin náà ti rà á. ìdí nù tóbi fi jẹ́ ike ó fún wa lórílẹ̀ wa láti rí tí wọ́n ṣe lórílẹ̀ láì sí wàhálà àwọn ẹni tó wà lórílẹ̀‐èdè míì náà láti rí táwa náà ń ṣe lórílẹ̀ wa rà láì jẹ́ pé àwọn náà wá wa láì kò sì pé ń fa wàhálà tàbí tàbáriwo nítorí pé ìròyìn tí kálukú ń nígbà tọ́jà dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọn bá gẹlẹ ìgbà mí ẹ̀wẹ̀wẹ̀ wọ́n máa ma mọ tí wọ́n fẹ́ tà àti owó tó fẹ́ gbà lórí títà látàrí rírí nǹkan tó fẹ́ tà fún wọn náà rí ní kótó ti pọ̀ ra wọ́n fi hàn dáadáa ó sì wó gbogbo ti fún tẹ̀dọ́ rẹ̀ wọn náà rí kọ́ bọ́ ọ láàmú ṣáájú kótó ti pẹ́ sanwó eléyìí. ó sì rí pọ́tí ọlọ́run kò sí nǹkan kan tó burú bàjẹ́ ń bẹ̀ yẹn sì ṣe nǹkan tí máa yára bàjẹ́ sábà pé lẹ́nu kó tó sanwó sí nǹkan bàjẹ́ àjẹ́ ike ọtọ́ lábẹ́ òfin ṣẹ̀ríya kí káràkátà wáyé bẹ̀ wọ́n ròyìn rẹ̀ fún wa tàbí kọjá parí ọ̀ gbọ́dọ̀ tán kankan láì jẹ́ pé ẹni tó fẹ́ rà ó rí àbí oròyìn rẹ̀ fún ó sì bá bẹ́ẹ̀ ìwọ náà owó tó fẹ́ gbà ṣe náírà ni tàbí kọ́bọ̀ ṣé owó orílẹ̀-èdè tiwa ni àbí tó orílẹ̀-èdè ibòmíì tó láti tó owó orílẹ̀-èdè ibòmíì èló ni wọ́n ń sẹ́ kọ́mẹ̀tẹ̀ pé iye tí wọ́n san fún ọ yóò lè sí iye tó yẹ kó ọgbà àbí kó kéré sí iye tó yẹ kó ọgbà báyọ̀ pé ńgbà wọn bá lọ já lọ́wọ́ amúgbébánu ikú àwọn èèyàn yìí jàǹbá rẹ rárá o ọmọ dáadáa kó tó di ikú ẹ̀ sanwó fúnra yín. ọmọ ẹ̀jẹ̀ pé wọ́n lọ tán lọ́mọ aṣọ pé wọ́n jàǹbá rẹ̀ lábẹ́ òfin nǹkan tó ṣe é ta àwọn àwọn tá a fẹ́ ta gan ọ̀ma ọ̀gbọ̀dọ̀ ta ẹni tí wọn náà rà sọ pé àwọn kan láti Ah, ọ̀dà pípé ọ̀dà kí ló dé torí pé holland ló ti ń bọ̀ and then what ntí ọ̀dà ìwá láti ti jẹ́ nàìjíríà ní ìdá gbogbo gbà ńgbà tó ti pọ̀ gbádùn àmọ́ ńgbà tó yẹ kó holland lélẹ́yìn tiẹ̀ ó ní ọ̀dà náà ni bá dé wọn náà bá ti ń sanwó olúwa mọ́tò wò rí ẹni akramakumullah pàtó rí mọ́tò ọba tó gbogbo rin tọ́jà kó ló gbé mọ́tò ró gbogbo ẹtì dókè kọ́ wọnú ẹ̀kọ́ dání ó sì ti sanwó eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà gbogbo dábàárà láyé agbọ́dọ̀ jẹ́ pa àmà agbọ́dọ̀ jẹ́ pa àmà wọ́n ní kó ọ̀rá gàrí gàrí yẹn wọ́n sì dì í sínú àpò sakasaka. wọ́n ti rán ẹnu rẹ̀ kò sí tó burú o ike ẹ̀sà àwòrú gàrí o ẹ̀sà àwò nínú wa ẹjọ́ tó tó bu gàrí sí lọwọ lásán ó ti tó láti dá àmọ́ bí gàrí ìdá àbí ọ̀dà ó sì ń wa ẹni tó ṣe pé ọba tó ń wọn ìní ó tó gàrí ìdá àbí ó wa ẹni tó bá rí gàrí lásán àbí torí islam fẹ́ tí náà ń ṣépè fúnra ẹni à ń pẹ́ nìkan jàmbá wa à ń pẹ́ nìkan ó jẹ́wọ́ wa lọ́nà tí ọ̀tọ̀ islam fẹ́ di ngba àwọn fi tí ọ lọ́wọ́ oníwọta gàrí mà ó sì lọ sí ọlọ́run wọn tà fún ọtán sakasaka ó tó rú padà pé kí ló dé ta ló lọ ta ló dà ó padà fún torí dínà gbogbo eru eléyìí náà ni wọ́n ṣe pé kọ́ ọmọ kí fẹ́ torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ó ṣe láì ó ṣe sáì dé nìsín bóyá ń gbà tó délé ìníyàwó rẹ̀ sọ pé ṣé gàrí wá kan ni ṣèṣe gàrí lọ́rọ̀ wá kan ìjọba wa kan ní ìfini ká wá bá ṣe gbọ́ ọmọ ilọ̀ fíjù wọ́n máa ní à ó ṣe bí kò tó ń jẹ́ lẹ́nìí ṣe pé ó gàrí o parọ́ gbogbo awọ gbogbo wàhálà ọgbọ́dọ̀ mọ̀ nǹkan tá a bá ti máa tá a ti lọ́tẹ̀ wa lọ́rùn kọ́ bá rà á sẹ́ni tó sì ta náà ta fún ọ àgbọ̀dọ̀ gbá wuyewuye kan má. lọ́wọ́ fọ́ ló fi gbà láti rà á ó sì wọ̀ fọ́ náà lọ́gbà láti tà á. afẹ́ ra sọ sẹ́ni pa àwọn aláṣọ yàtọ̀ sí pa aláṣọ wọ́n ti gbélé wa lọ́wọ́ ẹ wo ẹ wo sáfù ẹ̀ báwo ló ṣe rí tó tẹ́yìn lọ́rùn. wọn náà sì wò ìwọ ọmọ akpáwò dáadáa ó tún mọ ìyàlẹ́ yìí àwọn náà tún bá sọ alọ ràmá ó sì ràmá tó bá ké bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sí káràkátà ẹnìkan tó bá kọ́ jẹun rẹ o torí tó bá lọ jẹun rẹ tó bá padà dé owó pé lọ wọ́n la pé ìgbà báyìí ni wọ́n á jẹ́ pé ńgbà tí mo ra èmi ò kíyèsí ìwọ náà kíyèsí mo ti wá gbà lọ ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ mo máa ní ẹjẹ́ wo déètì tó kọ sí la wọ́n bá ló ti bàjẹ́ tó sùn méjì àti ọ̀rọ̀ bàrà mẹ́jẹ ajẹ́ mẹ́jẹ̀lẹ̀ bàbá sì dá padà òun ò ní gbà òun ò ní gbà máa ò sẹ́yìn mọ́kọ déètì yìí ẹ̀rí mi pé mo ara lẹ́ẹ̀kan eléyìí gbogbo ẹ̀tọ́ ló ní láti gbowó rẹ̀ padà bẹ́ẹ̀ni ó lè jẹ́ òbí wọ́n ti kọ́ sí lágbẹ́ ìjọba ẹni wọ́n bàjẹ́ ṣùgbọ́n náà ti ń tà kó kíyèsí kò tètè lọ lórí igbá ọ̀hún àtà fún ọ. tòǹgbà tó fi tó fi fẹ́ mú lọ́ba rí pé oògùn yìí ó ti bàjẹ́ má lò ó má lò ó nítorí pé àwọn ẹlòmíín ṣera wọn láfíríkà wa yìí ó wọ́n ní méjèlé pọ̀ mọ́ áfíríkà wàá kú yányá. torí pé àwọn ètò ìkọ́jẹ́ fún ọkọ lẹ́sàn-án ó ní nǹkan kan tó máa ń fi sínú àwọn nǹkan yẹn wípé yóò mú máa bẹ ní dáadáa dìgbà báyìí tí àsìkò ń bá ti pé ni wọ́n ti sọ fún ọ pé òtúkọ yẹ ká lò má lọ lò kí ni sọ kí ló tún dákun kọ́mọ́ bá o ara rẹ̀ síra owó yóò sì lọ bẹ́ẹ̀ ọlọ́bẹ ni tọ́ta fọ ǹjẹ́ ta fún mi ó ti tán ṣe nǹkan tó ṣe pàǹfààní bẹ́ẹ̀ bá sì lé ìtànfààní rẹ̀ sẹ́kù ẹ ti pààrọ̀ rẹ̀ fún mi òun bùkátà kọ́ máa bínú pé ti já nígbà padà tí wọn ọba rẹ̀ tó tún níta ló ti bàjẹ́ ó ti bàjẹ́ ni ọ̀gbọ́dọ̀ tá a fẹ́ lómi pààrọ̀ déètì rẹ̀ pààrọ̀ déètì rẹ̀ èèyàn. torí di eléyìí báyìí a gbọ́dọ̀ mọ̀ kí la fẹ́ rà a gbọ́dọ̀ mọ̀ ilé la fẹ́ rà ẹ lọ wò ó àbí kí wọ́n ròyìn rẹ̀ fún yín kọ́ tẹ́ yín lọ́rùn àbí kẹ́ ẹ lọ wò ó onídìí lọ́la ní ìsìnkẹ́ máa sọ pé ilé tí wọ́n tà fún yín ilé tí ò ní pẹ́ wó ni ilẹ̀ lásán lẹ́ rà ta ló ní kọ́ ọ má lọ láti lọ wò ó kó tó di pọ̀ sanwó gbàdé ṣe pé wọn náà ọmọ wàhálà tí wọ́n máa ń ṣe fún tó rówó. májàmú ẹlẹ́keje náà ní kọjá kọjá tá a fẹ́ ra ọ àti táǹtà ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀tá fún ọmọ rà kálukọ́ máa lọ ni ọ̀tá fún ọmọ rà kálukọ́ máa lọ ni bẹ́ẹ̀ sẹ́yìn pé ọ̀tá fún ọ ọ̀tá fún ọ mọ́tò bá ti dé ẹjọ́ tó sì ti tó wà kò ní jẹ́ tí mo ta fún ọ àmọ́ sanwó àfi tó bá ti kóòtù tí ń bọ̀ bá wọlé ẹ̀rá fún ṣé wọ́n ní tí wọ́n fowó rẹ̀ ṣe kó tó dìgbà. mo ta fún ọ tí lágbájá bá farama ìbùkátà kọ farama kọ́ mọ́ farama ìwọ́ ń tiẹ̀ ọ lọ́jà dà. òbùkátà kọjá ike wọ́n máa só má tí lágbájá bá farama torí kò lè má farama. òbùkátà rẹ̀ wá nǹkan tí wọ́n fẹ́ rà lọ síbòmí. tẹ́lẹ̀ bá yẹ wa ilé làwọn májàmú méjèèjì ilé ìtọ́gbọ́dọ̀ pé sára kárakáta gbogbo ta fẹ́ ta kọ́ bá kéré kọ́ bá tóbi agbọ́dọ̀ rí dájú sáká pípé àwọn ta fẹ́ ta yọnu sí ẹni tó fẹ́ rà náà yọnu sí a sì rí pé ẹni tó fẹ́ tà àti ẹni tó fẹ́ rà kò sí dídìrín nínú àwọn méjèèjì èkíní kejì wọn gbọ́n wọ́n fẹ́ kó ṣe wípé wọn ò tí ì dàgbà bàlágàtà àmọ́ wọ́n gbọ́n ẹni tí òun á ti dàgbà bàlágàtà nǹkan tí irú wọn lè tà tí ò ní mú apọn lọ́wọ́ irú rẹ̀ wọ́n tà kìí ṣe ní tó tóbi jù bẹ́ẹ̀ lọ. bákan náà ẹlẹ́kẹta òun náà nìkan jẹ́ pé níta fẹ́ ta owó ni sẹ̀rí àpè èyí ṣe ń tí ọ̀tọ̀ láti tà ẹlẹ́kẹ̀rin òun náà nìkan jẹ́ pé níta fẹ́ ta ẹ̀yin lẹ́ni èyí ṣe nǹkan oníkan lẹ́ fẹ́ tà ẹlẹ́karùn òun náà nìkan jẹ́ pé níta ta ẹni kápá láti fi lé ẹni tọ́ra lọ́wọ́ ẹlẹ́kẹfà òun náà la mọ owó tí wọ́n san kẹ́ni tí ọ̀rọ̀ àná kọ́ máa ń tó ń fẹ́ rà tí ọba ti ṣeéṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹ̀ sì ríra ẹ̀ sì ríta ẹlẹ́keje mọ̀tá mọ̀tá náà nù kò bùkátà pé bọ́ba tó ti gbà báyìí tí lágbàdá bá fara ma aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إما في بوبوان إكما سلاسي إلي الله أي جاسني تي أنتن جوسن هو الله عز وجل قلت لا إيه تقول له هل دعوان نفسي جو nínú àwọn àyè tí ń bẹ lókè pẹ̀ nínú àwọn àdájọ́ eléyìí tọ́jà ti mọ́sálásí ó ní pé káràkátà kọ̀tọ́ nínú àwọn mọ́sálásí kátàkárà kìí sáàyè rẹ̀ ní mọ́sálásí torípa nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni idha ra'aytum man yabi'u. أو يبدع في المسجد فقولوا لا أربح الله تجارتك تباري أن تنسى أجا تبين رأجا نينو مثلاتي أسفون إيكي Ọlọ́run ní jẹ́ kí káràkátà rẹ̀ ó lérè torí ẹ̀ mọ́tíláṣí a kì fún àti polówó ọjà a ò sì gbọ́dọ̀ ra ọjà nínú ẹ̀ nígbà tí ọ̀tọ̀ fún ọ̀tà nínú ẹ̀ ọ̀tọ̀ ká rà nínú ẹ̀ tí wọ́n bá jẹ́ pé ọjà tá a fẹ́ tà òun náà ní í ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn pé àwọn tíra ta kọ lọ́lọ́kan ọ̀jọ̀kan. àwọn afẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ nínú mọ́ṣáláṣí àwọn afẹ́ fi tó àwọn èèyàn tó wá ṣèdánilẹ́kọ̀ọ́ létí wípé yàtọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tá a wá ṣe yìí o a tún kó àwọn àǹfààní mi lọ́wọ́ fún wa fẹ́ni tó bá fẹ́ ìyẹn àwọn síra wa tá a kọ téèyàn bá fẹ́ rà ẹ̀sùn ríra pẹ̀lú wíwá tá a wáyé ẹ̀ gbọ́dọ̀ kéde nínú mọ́ṣáláṣí torí ìkéde òun lásán abẹ kátàkárà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ríyà ó sì ní tá a bá lẹ́ni tí ń tà tàbí ń rà nínú mọ́sálásí ká sọ pé Allah kò ní í jẹ́ kí káràkátà rẹ̀ kó lérè ẹ lọ polongo síra ẹ polówó rẹ̀ níta lóde mọ́sálásí kì í ṣe nínú mọ́sálásí ambọ̀sibọ́sí pákùmù la fẹ́ polówó àbẹ́wò ẹ̀dùn kan la kó wọlé tó ti wọ́ tàbí ilá ẹ̀fọ́ tàbẹ́ wà ààyè rẹ̀ ò sí nínú mọ́sálásí mọ́sálásí wà fún káṣí sọ̀lẹ́hà káṣí alukur'an káṣí rántí Allah àmọ́ káṣí àkàrà ọ̀sáyè rẹ̀ nínú mọ́sálásí wọ́n á ṣe àtìkáf ọwọ́ á jẹ́ oníkàràkátà àwọn ọmọ rẹ àwọn bẹ́ǹdì gbá wọ́n sì wá ṣe àlùkàtìkà àwọn àǹfojoojúmọ́ pàkíyèsí àwọn ọmọ ìgbà ọjà tuntun tí wọ́n kó wá fún yín o ibi báyìí báyìí ní ká ẹ kó sí o iye báyìí báyìí sì ní ká ẹ máa tà o ẹnìkan tiẹ̀ wá nájà o àwọn ọmọ wa pè ọ̀rọ̀ ẹsẹ̀ pé ẹnìkan ná lówó tó dín sí iye tá ẹ wí o àmọ́ iye tó fẹ́ rà ẹgbẹ̀rún mẹ́fà ni tá lè tà fún un ẹ tà fún ẹ má tà fún o ti ṣẹ̀ sófin ṣẹ̀ríà mọ́sálásí èsèlè ìtajà mọ́sálásí èsèlè èsèlè ìrajà àti màkó lè ta ó lè rà á láì jẹ́ pọ̀ wá ń di àtẹ pẹ̀lú bólú àti ṣe jẹ́ kí ìlọsíwájú kọ́ bá ìgbésí ayé ọmọ èèyàn lónìí pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀kẹ́ ẹ̀rọ eléyìí tó lu amúyàn rírọ torí ẹ ọmọ àfi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ ọmọ àfi rà ọmọ àfi tà á kọtọ lábẹ òfin ṣẹríà nínú mọ́sálásí kò kíyè sára o kò kíyè sára ẹni tó fẹ́ pè ọ́ ọjà ní tí ẹjọ́ sọ̀wọ́ mọ́tò tẹ̀sí rọ̀ síbi kan kó tó di pọ̀ wá sí mọ́sálásí ni ó tún wá pè ọ́ nígbà tó wà nù mọ́sálásí ó tún wá rí kó ní pè ọ́ kí ni ọba pè ọ́ fún ṣébí ọ̀rọ̀ tẹ́ ti sọ sí náà ni ọ̀gbọ́dọ̀ gbé ọ̀gbọ́dọ̀ gbé rárá rárá ṣé mọ́tò wa ń bẹ wájú mi mọ̀ ń kà nù mọ́sálásí ni. tí ọba bá kọ̀ tó o máa ń tó ń ṣe òfin ṣẹ̀rí àgbọ̀jù ọ̀lọ́. nítorí pé tó o bá ti gbé ẹ̀rọ àní ń tàtẹ́ ọ̀dà òbúrú ẹ̀ sáwó ọ̀kan ṣẹlẹ̀. kí wọ́n lọ pèlè kátàkárà náà. àhà òfin ṣẹ̀rí à ó ní ọ̀ gbọ́dọ̀ dáwò nínú kátàkárà dáwò. torí délé kọ̀tọ́kọ̀tọ̀nà ká máa fama ká máa rajà nínú mọ́ṣáláṣí tábà wá ti tà ń kọ́ àbára apákan náà àwọn olùmọ̀ wọ́n ní ta ṣe haram ni àti ìríra àti tí ìríta. àwọn apákejì wọ́n ní ta ṣe ń ó burú ó bàjẹ́ a àti ta ṣe rà á àti ta ṣe rà á bí dé àti ti kan náà ni. tọ́lá ti sọ ike yẹ bá rẹ ni ti ń tajà àbí ń rajà nínú mọ́ṣáláṣí ẹ sọ pé re kò ní jẹ́ kí káràkátà rẹ̀ ń kó béèrè apá kan náà àwọn olùmọ̀gbọ́ yìí pé ń mú ni ṣépè fún yàn lórí nǹkan kan tó ṣe ń dá àti torí rẹ̀ ṣépè fún yàn kò ní jẹ́ apá kejì sọ pé akàn kórìíra rẹ̀ ni torí wọ́n ṣépè ìpè ká sẹ́wọ̀n. kò túmọ̀ sí pé owó tá a ṣe ń kò mú pẹ̀lú sọ ni pé kò ní bíèrè bí ọba á bíèrè ó sá ti wáyé ó ti wáyé ná. tó eléyìí òun náà lórí sí ọ̀rọ̀ méjì tó wà àmọ́ nítorí túmọ̀ sí náà ni pé kò jìnnà sí má wò má wò àwọ̀rọ̀ sí ìpèpè ẹlẹ́kejì eléyìí tá a máa ń pè tí ìmáàmù bá ti dé ìpéyùn adánilọ́wọ́ kọ́tẹ́ni níbi kátàkárà ẹnì kan ọ̀gbọ́dọ̀ tà má ọ̀gbọ́dọ̀ rà má gbogbo nǹkan bá tún jọ ọ̀gbọ́dọ̀ wáyé má àbíjẹ́ bá ṣe mùsùlùmí olùwàníyà ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillahi wọ́dẹ̀rù lùbẹ́yì. olùwànìjọ́ bá ti pèpè fún sọ̀lẹ̀ ní ọjọ́ júmọ̀ à ìpèpè yún onáàlè jẹ́ máa ń pè tí ìmáàmù bá ti dé. tó bá ti lè pè é ẹ máa yára tètè lọ síbi ìrántí ọwọ́ ẹ pa gbogbo káràkátà sí. nínú káràkátà náà ní sí ọwọ́ tó ń ṣe wọ́n bá wọn tún abó ṣe wọ́n bá wọn tún àwò ṣe máṣíìnì ló ń dún ṣe mọ́tò ló ń dóse ìpẹ́ lọ́fẹ́ pa ní owó náà lọ́fẹ́ pa haram ìní gbogbo ń tó ń ṣe láti gbà ọ́ wọ́n ń gbé wa ní mọ́tò ni wọ́n ń gbé wa lọ́kadà ni ọkọ̀ ojú omi ló ń kó ló ti ń kó wọn gbà ọ́ mùsùlùmí ni lọ ó ti di haram láti gbà ọ́ gbogbo yín gbọ́dọ̀ ti dé mọ́sálásí nígbà tá a ti pè sọ̀lá tí ìmáàmù ti dé o gbogbo jẹ́ ìṣe ti di haram tọ́ba ní í ṣe pẹ̀lú kátàkárà. àwọn èèyàn gbẹ́ sìn yìí wà láàyè ìgbà náà ló pọ̀ lóka wọ́n tún ga sí di ẹ́ńjìnì yàwó tó ọmọ mọ́ rẹ̀ fọtí tàbí wà fọtí tàbí mọ́ mọ́tíláṣí láyé fọtí wà mọ́tíláṣí gbogbo ṣe ń gbà ti di haram kọ́lá àwọn olùmọ̀tò sọ wípé dórí àǹtó yìgì wọ́n máa sọ yìgì ní ìgbà tí ti torí ẹ̀ka kíyè sára o mo lọ wá wà àtìgbà wọn ti pè sọ láti ń bọ ní wọ́n wà tó wà mọ́sálásí ó sì pèrè mùsùlùmí ọ̀jẹ́ sì mà ṣé mo sì máa ṣe ránu tó fi fàyè lẹ̀ ọ̀sánú ààrẹ nígbà tó wà láyé ọ̀hún retí kẹ́ni tó kù láyé ọ̀sánú tiẹ̀ nígbà ọba lọ tán pẹ̀lú kí ni wọ́n bá fi sànú ẹ̀ torí ẹ ìpèpè púpọ̀ láti tí ìmáàmù ti máa ṣẹ́hun gbogbo ní ẹ̀mbá ṣe ó ti dè wọ̀ tó bá ní ṣe pẹ̀lú pẹ̀lú kátàkárà àti gbogbo ńtọ́jọ́. torí ẹ bísíǹsì wọn bá ga kò bá kúrú kò bá ròndó owó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba gèlèmà ọba àti májèwó tó lọ títí gbogbo ẹ̀ títí lẹ́yìn gbàtà ti pèpè ẹlẹ́ẹ̀kejì ó ti di haram kákìí sára o sákìyè sára o ọwọ́ àti wọn aṣọ fóònù nínú mọ́sálásí náà lọ́jọ́ júmọ́ à o tó ń bá kárakáta lọ ọ̀dàmà ọ̀dàmà rárára ọmọ ń tán pè ní Islam gbogbo kata kárakárakáta wọn ti tán mú fóònù rẹ wọ sàárè kẹfì máa bá bísíǹsì lọ torí ẹ tó bá ti pèpè fún sọlẹ ìpèpè ẹlẹ́ẹ̀kejì ibikíbi tẹ́ bá wà ibikíbi tẹ́ bá wà mọ́sálásí yá ó ti yẹ kó o ti dé kó tó dìgbà pẹ̀lú àsìkò tó pẹ́ olú àwọn ọ̀rẹ́ ńláńlá kan wà olú àwọn ẹsẹ fáwọn ẹgbẹ́ ti dé ṣáájú ẹ òrí kan mú rí láti bí ọdún mẹ́wàá tó ti bàlágà ó sì rí kan mú rí ń jọ júmọ kan ẹ dákun ẹwọ ejúmọ àtọwà lọ́dún mẹ́wàá lẹsùn ọmọ náà ni late former ẹ sì ń sẹgbẹ́ àdánù kan wọ́n ní gbogbo ẹ̀ tó bá ti pẹ́ dé yọ sanwó fáìnì èló lọ sọ fún mẹsàlásí pé òun léètì dé èló lọ sọ fún ọwọ́ ipò ń pẹ́ sí ìjọsìn torí ẹ̀dá fún ẹja kí ẹ sára ikú ń bẹ ikú ń bẹ ọwọ́ ètò ọ̀sẹ̀ náà ni iná ni ó jẹ sábàbí kí ló dínkù lára rẹ̀ kò sí kankan kunu bísẹ̀sì rẹ̀ aago méjìlá lùtà ìlú ó ti gba mọ́sálásí lọ. kí ló ti kú kọjú kankan kù bó jókòó bẹ́ẹ̀ náà ò ní níjú tó lọ akọ́kọ́ lọ ó ti ti ń gbalada ńlá ó ti àtipamọ́ ikú ń bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ìmáàmù ti fẹ́ sálámà gbaná ni wọ́n wọ sọ́lá ẹ̀dá kun pé júmọ̀ àmọ́ba júmọ̀ àfọ̀ jámíù ni. torí ẹ ìyẹn gbọ́dọ̀ mójútẹ́sìn ìdí ẹ̀sìn ẹni làá ní mùsùlùmí èèyàn kẹsìn kankan ẹ̀dá kún bó mo ṣe fẹ́ rí sí bẹ lọ́dọ̀ Allah gbà bó mo ṣe fẹ́ rí gbà torí ẹ̀ tó máa ti pèpè yí báyìí tó ti pè ó ti léètì ti ọwọ́ adúró títí tí wọ́n ti ń pèpè ń gbà kó ti léèkì tán pin ó ti pẹ́ tán pin méjì wọ́n pè tán mọ́ ọlọ́kọ̀ tó tó wọ ọlọ́kọ̀ tó wọ mọ́sálásí orí láti ti fọ́ ọ̀rọ̀ torí màlẹ́kà ti ń kọ́ kọ́ sílẹ̀ máa ń bá ti dé òun tán bẹ̀rẹ̀ sí pé sọ́lá wọn kọ́ ma tó tún gbọ́dọ̀ má wà torí di ẹlẹ́yìn olùwàdàkùn má jẹ́ àmà sàkédànù ẹ̀sìn wa fẹ́ ká mójútó amójútó ayé ayé yọ ọ̀tàn amójútó owó owó ọ̀tàn sẹ́ni tẹ́ ẹ̀ bá lówó bákan méjì ni máa ṣẹlẹ̀ òun lè ti tán owó tó tán iná ni wọ́n fi máa sọ pé wọ́n ò jogún ẹ̀ ìgbà mi owó máa tán kéèyàn tó tán láti máa pè ní olówó àtijọ́ bákan méjì ni gbogbo ayé ayé ayé ayé tá à ń wo wọ́n mọ́ yìí tá a fọ́ mu mú láyà wá ẹ rí pé nítorí wọn náà ni tó bá jẹ́ wàhálà ẹlòmíì ò ṣe wàhálà tó ẹlòmíì wàláhì kò ní nǹkan kan wàhálà àti làákùn kan ní jẹ́ kálà àkọọ́lẹ̀ ni jẹ́ kí nǹkan tó tàn kó kí nǹkan yìí kí n máa rẹ́sì ojúmọ́ jẹ́ kí n tó tàn kọ́gbé tí ò ní tán lọ́wọ́ ayé ọ̀run ò ní tán fẹ́ràn kọjá pé òṣìṣẹ́ padà lọ ṣàtúnṣe. torí di eléyìí ẹja mẹ́sìn wa kókó náà má ti pèpè ẹlẹ́ẹ̀kejì ọ̀sáyè rẹ̀ ma ó pọ́ bísínẹ́sì bísínẹ́sì pọ̀ kí la fẹ́ fi ṣe ètò àti ṣe tẹ́lẹ̀ náà kí la fi dà. ẹlẹ́nà kówó iná àjọ fẹ́ lómi náà ni. bẹ́ẹ̀ni tẹ́lá tẹ́nìkan bá kú tó lówó ìwọ náà ẹrú ayé yọ pọ̀ ó ní owó débi téèyàn lówó dé. mọ sọ fẹ́nìkan lánàá làbújá wọ́n fi àpèjúwe kan hàn àwọn ilé àwọn ilé tó ẹgbẹ́ láti títì kan sí títì mi ni mo lẹ́nìkan wà tó kú wọ́n wà nínú àwọn ikọ̀ tó ń bá pín dúkìá rẹ̀ ó wá láwọn arúlé rẹ̀gẹ̀dẹ̀ làbújá ó ní láwọn lóyìnbó ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sọ fún arákùnrin yẹn pé hmm, tó bá yẹ pé èèyàn máa ń fi owó fi mú kú mọ́lẹ̀ kọ́ mọ́ wàá bá yẹn ni irú owó tá a pín òun wọn ò bá yí pé ẹni tó nírú rẹ̀ ó lè dákú lọ́wọ́ kọ́ ọmọ mẹ́mí rẹ̀ lọ. owó tó ń wá sílẹ̀ ń tó jẹ́ owó láwọn ibi tá à ń ṣe ń pín làwọn ọmọ tá à ń pín fún kẹ́sí ń bára jà. Gbogbo wọn náà ní ìpínlẹ̀ o, àmọ́ ibi tẹ́ mi fẹ́ mú ni, ibi tẹ́ inú ilé kan, èmi ọ̀fẹ́ mú kí lọ́lọ́ o, tààrí mo fẹ́ mú o, ìsàlẹ̀ pátápátá mo fẹ́ mú, tàbá rí mo fẹ́ kà ìlà ìlọ. Bàbá tó ṣe kalẹ̀ dà, ìkírí ìṣẹ̀lẹ̀ fóònù sàárè, àtúntẹ̀sẹ̀ ṣe wá àti fún wa ni. Ẹran ti rẹ̀ pẹ̀lú àdúrà tí ọba kú, tani wọ́n ti dànù yín, yóò sọ pé ìgbò ní mù, mú kí ni? Gbẹ́gbẹ́ ayé ṣe rí nu jàmáà, ó ṣe rí nu ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa dààmú ẹ̀yin lẹ́ẹ̀ máa forí ṣe lẹ́ẹ̀ máa forí lági lẹ́ẹ̀ máa bọ́ọ̀rùn rúgí at the end of the day ọmọ tẹ́wọ̀n kọ́ máa bú nínú àwọn ọmọ yìí ọmọ abúti èpọ̀ kàtàwùn oní ọmọ fọwọ́ lálẹ́ ńjọ́ tẹ́ bá kú tí ọmọ àhálẹ̀ òkú ìbá máa padà pé ó ti parí ó ti parí àkíyè sára àkíyè sára. ẹ̀jẹ̀ àkíyè sára wàhálà tá à ń ṣe tó bá pé a bá fún àlùkìyàmù àwa náà láwọn àpín kan tó ní tùmọ̀ nú ẹ̀ á ọ̀pọ̀lọpọ̀ yóò dé lọ bá dáadáa máa yé ayé ayé lásán ó sì tún ní pé ọ̀pọ̀lọpọ̀ wa náà nínú ẹgbẹ̀rún láti rí èèyàn kan tó lówó gbogbo àwọn ẹ̀rọ pẹ̀lú wàhálà náà ni ọ̀parí sí wàhálà wàhálà tó fi bẹ̀rẹ̀ orí rẹ̀ náà lọ tán sí tẹ̀jà tiẹ̀ sára ẹ má agbàgbé bá lọ káfi ti tẹni tó ti dé bá káfi kọ́gbọ́n tiwa náà ń bọ̀ ká ìsìn rẹ fún bọ́tẹ̀sì rẹ ṣàwàdà gbogbo ayé yìí báyìí irọ́ lásán ni irọ́ lásán ni ọ̀padà ti nǹkan tó yẹ pé àwọn ọmọ rẹ̀ ọmọ pín mọ́wọ́ wọ́n tún dọ̀tà lórí tí wọ́n fi gbìyànjú láti sànú ara rẹ bákan náà tó bá ti di pé àsìkò sọ láti ọ̀ràn yẹn ó ti fẹ́ bọ́ ọmọ lọ́wọ́ kápẹ́ ń kù sẹ́jú márùn tí àkókò àsùbá ò fi lọ yányányá ó tètè jí ọwọ́ sálọ àlá nígbà náà ló dùn áríran rí pé àgbàdo tán kó bọ̀ ẹ̀mẹ́jọ wọn kó sálẹ̀ òkè ni wọ́n bá bá tó kọ̀ fèrè ni dákúdákúdá tani sọ̀rọ̀ àgbàdo ní ìkùn torí pé àsìkò ti fẹ́ hámọ́ ọ lọ́wọ́ tó o bá jáfara òun ọ̀yọ́ lásìkò sọ láti bá ti fẹ́ lọ tán mọ́tò déèdì kárakáta ìyẹn tó bá pẹ́ kó tó ti sọ̀rọ̀ a tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi ẹ̀já kíyè sára kò sí nǹkan tí sẹ̀rí ayé ọ̀dà kò sí nǹkan náà wọ́n ronú rẹ̀ kọ́sọ́ kò sí nǹkan náà nínú àwọn tíra sẹ̀ríyà níbi kó lè mọ bí sẹ̀ríà ṣe ga tó nínú àwọn tíra sẹ̀ríà àwọn tíra kan wà tẹ́tù rónú rẹ̀ ni tí wọ́n bá ti ronú ẹ̀ àwọn wà wọ harafi tí ń tọ́ bẹ́ẹ̀ béèrè ńpa rẹ̀ fi bẹ̀rẹ̀ harafi tó fi bẹ̀rẹ̀ ń àwọn awo inú ìdìwọ́ láràfin wà wọ́n ti ṣe kalẹ̀ bíi dictionary gbogbo tó ń bá ń rò láyé kò sí ti sẹ̀ríà ọ̀dà Allah akbar torí ẹ̀ ẹ̀ dákun gbogbo káràkátà wa ẹ má jẹ́ àti okó bá wa o ẹ má jẹ́ àti kó mú wa dẹni tí ó pàdánù àlùkìyàmà wa o olóyè ẹlẹ́dàá àkójọ kọ́dà fún aláyé kọ́dà fún alálùkìyàmà gbogbo nǹkan àti tọ́da olúwa má tó wọn ládà rẹ̀ eléyìí tá à ń ṣe tó kù tó kù díẹ̀ káàtó olúwa dá fún àforíjì rẹ̀ là ń tọrọ àtàmójúkúrò olóyè ẹlẹ́dàá àwọn àjọ dá fún aláyé kọ́dà fún alálùkìyàmà wọ́n ti wá lọ́kàn nínú àjọ ó ṣègbè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 وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا وامكر لنا ولا تمكر ولا تمكر بنا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله اللهم أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله